ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته الله عز وجل وصفنا من القرآن فإن الصلاة تنهى عن الفحشاء والمنكر تزاد الصلاة ومن قام وقلق قلق قلقني àti gbogbo ntọ́lu ẹlẹ́gàá wa tí kò fẹ́ eléyìí tó túmọ̀ sí pé táwọn èèyàn bá mójútó sọlá wọ́n sì ń ṣe gẹ́gẹ́ bá a ti ṣe pa wọ́n láṣẹ kó wọ́n máa ṣe ọ̀sọ̀lá ti yẹn yóò jẹ́ sábàbí tí ìwà wọn fi dá táwùjọ wọn fi má gbogbo àwọn wà burúkú àwọn wà pálapàla. Pala àwọn awa tí kò dára wọ́n di pé wọ́n pàtì wọ́n jìnnà sí wọn ò ní ṣe nítorí pé ọ̀sọ́lẹ̀ níṣẹ́ lẹni tí ń ṣe ní bá ní ọ̀rọ̀ jẹ́jẹ́ ẹni tó mọ̀ pé wọ́n bá ẹlẹ́dọ̀ ní ọ̀rọ̀ jẹ́jẹ́ lẹ́ẹ̀márùn lójúmọ́ tó máa kíyèsára tó máa kíyèsíwá rẹ̀ tó pípín gbà tá a parí àṣùbánis sábà tún ti rí bí wákàtí méje a tún ti ṣe sọ̀látù bọ́hùr ṣé láàrin wákàtí méje o eléyìí ti ń bẹ láàrin àṣùbà àti sọ̀látù bọ́hùr sọ̀yẹ ká pé ìwọ lọ́wọ́ àmọ̀ parọ́ sọ̀yẹ ká pé ọlọ́mọ ṣe jàǹbá ká pé dalúrú tètè ẹ̀yẹ kápẹ́ wọn ló gbé ọtí ló gbé sẹ́nu tẹ̀yẹ kápẹ́ wọn ló ṣe zìnà kọ̀yẹ kápá tún bọ̀ níbi à ń ṣẹbọ wọ́n tún ṣe pé o ti bá ẹlẹ́dàá rẹ sọ̀rọ̀ jẹ́jẹ́ òun tún ń retí àti bá a sọ míì lásìkò bá tún tó bẹ́ẹ̀ náà ni láàrin sọ̀láàtì kan sí sọ̀láàtì kan mùsùlùmí ọmọ kíyè sára yóò máa ṣọ́ra rẹ̀ nítorí kọ́ máa lọ já sí pé níṣẹ́ níṣẹ́ lọ́kànjá sí pé kọ́ mátúmátú dúró tó ń dúró níwájú ẹlẹ́dàá ọ̀hún tó ń bá lòun ṣe sọ̀lá. ara sábàbí tó fi jẹ́ pé sọ̀lá ti máa ń káyàn lọ́wọ́ dé níbi àti ṣèbàjẹ́ níbi àti hùwàkiwà níbi àti ṣàbúrú. ṣùgbọ́n kí ló dé ìwádìí fi hàn ní gbogbo àgbáńlá yìí wípé nàìjíríà yìí ọ̀kan ló jẹ́ nínú àwọn orílẹ̀-èdè táwọn mùsùlùmí ti pọ̀ wọ́n sì ti máa mójútó sọ̀láàtì pípọ̀ jù pàápàá jùlọ sábà wo agbọn òkè ọya ní nàìjíríà ń bí a sọ ti sàlẹ̀ ọya nítorí pé sàlẹ̀ ọya táwa wà yìí àfi táwa náà bá tanra wa jẹ àwọn èèyàn dààmú pẹ̀lú ẹ̀sìn islam lọ títí ń bì báyìí wọn ò kákún lọ títí ọ̀pọ̀ ẹ̀kọ́ ẹ̀ka láàrè súkẹ́súkẹ́ ẹ̀sìn súkẹ́súkẹ́ ni wọ́n máa ń ṣe tó bá lọ sí òkè ọ̀yá ń bẹ̀rù subhanallah subhanallah ó rí bí àwọn èèyàn wọ́n ti ṣe máa tú jáde lórí pé àwọn fẹ́ẹ́ ṣe sọ̀dá kì í ṣe jọjúmọ́ ọ gbogbo ọjọ́ gbogbo sọ̀dá lórí táwọn èèyàn tú jáde gidigidi tó ṣe pé wọn kì í fi sọ̀dá ti ṣeré wọ́n lè má mójútó nǹkan mi nínú ẹ̀sìn Islam yìí pé ti sọ láti kọ ìwádìí wa fi hàn nígbà tí wọ́n wo agbọn abitán tí máa mójútó sọ láti dáadáa ní nàìjíríà ṣé nàìjíríà jẹ́ ọ̀kan nínú àwọn orílẹ̀-èdè ayé tí àwọn mùsùlùmí ti mójútó sọlá ó sì jẹ́ nǹkan tí wọ́n wò wọ́n fi sọ pé mùsùlùmí ò sí bomi àfi lókè ọ̀yà ah, bẹ́ẹ̀ ni wọ́n á lórí náà kọ́ mọ́sálásí kalẹ̀ ẹ lọ ẹ̀kẹ̀sìn fún kankan wọn kọ́ kọ́ mọ́sáàsì kalẹ̀ bí ibi tí wọ́n kó àwọn kan ṣẹ̀ǹbáyé sí wọn ò ní lọ sẹ̀sìn tó àmọ́ bẹ́ẹ̀ wọn àbùkátà kan kọ́ mọ́sáàsì náà èè wọn àbùkátà kan kọ́ mọ́sáàsì náà níbikíbi wọ́n lè tẹ́ nílẹ̀ kí ilẹ̀ ọmọ gbààyàn kí kálukọ́ máa jáde wọ́n máa jáde fáwọn fẹ́ ṣe sọ̀rọ̀ bí ọba jẹ́bẹ̀ àwọn kan lọ́kàn nínú àwọn agbègbè ní ìsàlẹ̀ tá a wà ń bí wọ́n lọ síbì kan lọ tọrọ wọn lè dàpọ̀ bá kọ́ mọ́ṣáláṣí sádùúgbò wa. àwọn àbí wọn wọn ní táwọn mùsùlùmí sì pọ̀ dáadáa ládùúgbò yín yẹn ó là àkókò wà ń bẹ̀ wọn ni ọ̀dà ṣé lọ́wọ́lọ́wọ́ báyìí níbo lẹ́ ti ń ṣe sọ̀lá wọn ní kò sí mọ́ṣáláṣí torí ẹ̀ kálukú inú ilé rẹ̀ ní ti máa ṣe kí ọba ṣe àwọn sọ fún wọn pé à ẹ̀yin tó ń kọ́ mọ́ṣáláṣí fún bẹ́ẹ̀ ní pa mọ́ṣáláṣí tì bẹ́ẹ̀ máa ṣẹ̀sìn nínú rẹ̀ ẹ̀jẹ̀ àkọ́kọ́ rí ó tó di pé mọ́ṣáláṣí dé ẹ máa kóra yín jọ níbì kan ládùúgbò ẹrẹ ní kí ẹ máa ṣe sọ láti yín jẹ máa ń bẹ àmì tó bá máa kí ó ju ní kọ́ máa ṣe lè má mú yín wọn ni ah eléyìí ò ní ṣeéṣe ẹ kọ́kọ́ bá a kọ́ mọ́ṣáláṣí náà tí ẹ bá sì bá a kọ́ mọ́ṣáláṣí irú mọ́ṣáláṣí báyìí láàmú kẹ́kẹ́ bá wa kọ́ ah ó tún máa sì ké ibi tẹ́ ẹ máa kó nǹkan àtẹ̀ǹgbáyé sí ilẹ̀ ń fẹ́ kó ọkọ́ fún yín ẹ lẹ́sìn kankan ṣe wàláhì ọba yẹn lọ́kàn ọba yẹn lọ́kàn pé ń sálẹ̀ ń bi wọn ọ̀kẹ́sìn fún kankan wọn kà kún kankan ní àwọn agbọn bẹ́ẹ̀ wọn bùkátà kan kọ́ mọ́sálásí náà kó tó di pé àwọn èèyàn wá sẹ́sì àwọn èèyàn máa ń pọ̀ bìbà ní àwọn mọ́sálásí gbogbo nígbà táwọn mọ̀ èèyàn mélòó gan ni wá mọ́sálásí ń jọ júmọ̀ nísàlẹ̀ ń bì èèyàn mélòó tí ò tó èèyàn tó lọ sàṣùbà mọ́sálásí mi nísàlẹ̀ ọ̀yà lókè ọ̀yà lọ. àwọn ẹni tí wọ́n ń wádìí kí ni máa ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè kọ̀ọ̀kan ní òkè ọya nìkan ni mùsùlùmí wà nàìjíríà wọn àti nísàlẹ̀ ọya wọn wá wo àwọn tí ń ṣe sọ láti rìn ike ní gbogbo àgbáńláyé nàìjíríà jẹ́ ọ̀kan nínú àwọn orílẹ̀-èdè tí àwọn mùsùlùmí ti máa ń ṣe sọ láti jù kí wọn á ló dé bá a ti ṣe pọ̀ nídìí pàǹṣẹ sọ láti lágbọn bí wọn ti mójútó kí ló dé táwọn wà burúkú àwọn wà pálapàla tí wọn kú lọ́wọ́ wa. Buroko, ṣebí ọ̀pọ̀lọpọ̀ tó ti pẹ́ ń ṣe sọ̀láàtì tó tún falẹ̀ onízìnnà ni bí ọ̀pọ̀lọpọ̀ tó ti fẹ́ ń ṣe sọ̀láàtì ẹbọ kò tí kò lọ́rọ̀ rẹ̀ iná olóògùn ni lójú méjèèjì ọ̀pọ̀lọpọ̀ tó ti gbogbo bí fẹ́ ń ṣe sọ̀láàtì yìí báyìí ọ̀mùtí ni ọ̀pọ̀lọpọ̀ tó ti fi fẹ́ ń ṣe sọ̀láàtì kò lè má parọ́ gbogbo àwọn aradarada gbogbo àwọn pálapàla iná ló tún ṣẹ́kù lọ́wọ́ àwọn èèyàn òdodo sì lọ́rọ̀ allah òní inna salata tanha anil fahsha'i wal munkar dájúdájú sọlẹ wọn máa ń kọ àwọn àwà pálapàla àti gbogbo nítorí wa ọ̀fẹ́ wọn ní tó ṣẹlẹ̀ ni pé a lè máa ṣe sọlẹ àti lójú ara wa láti máa sọ pé àwa náà jọ kanu ẹni ń ṣe ṣùgbọ́n lódodo irú sọlá ti wò ṣe sọlá tó ṣe pé ìdúró ni rírùkú ni fíforí kalẹ̀ ni jíjókòó ni onìkan la rí kọ̀sẹ́mi lára rẹ̀ iṣẹ́ lásán ló ń ṣe ọkàn rí ò sí díẹ̀ ọmọ tí máa sọ láti tó ń ṣe rárá rárá ọmọ fọkàn bá lọ torí ẹ̀ ló ti jẹ́ pé tí ìmáàmù bá dìde láti dúró tó bá lọ sí forí kalẹ̀ ẹ̀yẹ́ máa wọ mọ́ṣáláṣí tá a bá di ọgọ́rùn-ún. erik kéèyàn àdọ́rin wọ́n tẹ̀lé máa mú lọ sí forí kalẹ̀. èèyàn gbanikan ní òrònú pé a ah, ṣé forí kalẹ̀ ló ti ẹ̀kọ́ kàn á mà sí ìrùkú o bẹ́ẹ̀ ni nítorí pé wọ́n kàn ṣe sọ láti ní ẹ̀mí ò sí bẹ́ẹ̀ ẹ̀mí ò sí bẹ́ẹ̀ rárá ok sọ láti sẹ́mi ọ̀bá tí wàá sí bẹ́ẹ̀ ẹ dákun tóun náà ni ó lé ọkọ ndí ìbàjẹ́ tóun náà ni ọkọ̀ ìwàkiwà fún ọ kò lè kọ́ fún ọ kò lè lé ọkọ ndí ìwà bàjẹ́ ẹ kọ́kọ́ wo ibi táwọn yẹn ti sálù àlá kẹ wá fún wọn máàkì ẹ rí pọ̀pọ̀lọpọ̀ àlùwàlá ni kì í sálù àlá wọ́n kàn ṣe báṣubàṣu rádaràdá tó ṣe pé àìmọye àbújá ń jẹ́kù yọ́n ṣẹ́kù lára rẹ̀ èèyàn lọ Mẹ́kà níbi tí wọ́n ti ṣiṣẹ́ hajj mímìnà gbogbo àwọn yẹn á péjọ síbi tí wọ́n ti sálù àlá ń sálù àlá ń sálù àlá bàbá kan ó wá sí àlùwàlá adúrú àyè tó ṣẹ́kù lẹ́sẹ̀ rẹ̀ tí ọ̀fọ̀ pẹ́pẹ́ tẹ́ bá súnmọ́ ẹ̀yin náà ti rí pé ah bàbá omi ò débì wọn á pàkíyèsí rẹ̀ ní bàbá omi ò débì náà olúwo ní wo gbogbo eléyìí tẹ́ ẹ fi gbogbo nàìjíríà lẹ̀ tẹ́ tó fi wá síbi adúrú owó adúrú wàhálà àjẹpẹ́tọ́ bá ṣe àlùwàlá bẹ́ẹ̀ ní mìíràn bóòlù ń sálùwàlá ńlẹ̀ tó tẹ̀ ń ṣe sọ láti ń gan lé gbogbo eléyìí ọmọ fi hàn wá pé sọláàtì wa tá a láǹṣe àwọn ààyè àtàlẹ́bù tó wà lára rẹ̀ pọ̀ ìdínú tí ò tí ì lé wa kúrò nídìí àwọn àwà burúkú kò tí ì gba àwọn àwà pálapàla kúrò lọ́dọ̀ wa àjẹ́ pé abùkátà ká tún ṣàtúnṣe sọláàtì wa ká tún lámòjútó tó péye fún àkọ́kọ́ o gbọ́dọ̀ fi sẹ́mi rẹ̀ ń jọ́ kan láyé ipò ṣe sọláàtì láì jẹ́ pọ̀ lọ mọ́ṣáláṣí lópin ìgbà tí mọ́ṣáláṣí bá ti wà ń tòsí ibi tó wà kò bá jẹ́ lílọ wà kò bá jẹ́ ibi iṣẹ́ lọ wà kò bá jẹ́ pé ibì kan lẹ lọ ẹ wá mọ́ṣáláṣí kan ó rí i pé ìmánì rẹ kọ̀ọ̀kan máa lékún sí i pẹ̀lú ìyànjú tó ń gbà ọ́ wípé ń bo mọ́ṣáláṣí wà ó ní dàbí ẹni tó ṣe é pé ọ̀káká ṣe sọ láti pẹ̀lú jama tí ọ̀kà kún pàápàá ìwọ ọkùnrin bákan náà ẹlẹ́ẹ̀kejì ó rí i pé gbogbo ń tọ́ bá fẹ́ ṣe nínú sọ láti ìfarabalẹ̀ fún un bẹ̀rẹ̀ látòrí àlùwàlá rẹ̀ jẹ́ kí farabalẹ̀ ó kún torí kọ́ máa ronú pé mi ń fẹ́ wá lọ́la gbẹ̀ndẹ̀l kìyàmà lẹ́ni tí wọ́n wá sọ fún pálùwàlá rẹ̀ kì í sálùwàlá. ìmáàmù Malik rahimahullah wọ́n bi léèrè wọ́n ní ǹjẹ́ ẹ fọwọ́ sí pé ká máa sàlùwàlá lẹ́ẹ̀kọ̀ọ̀kan bí ká máa fọ àwọn oríkèé ń fọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan bí ìmáàmù Malik ní rárá ń fẹ́ni tí ìbá ti solùmọ̀ nípa òfin ṣẹ̀ríà kí ló dé nítorí pé ẹni tí ò bá mọ̀ nípa òfin ṣẹ̀ríà ó lè má lè mójútó gbogbo ibi tó yẹ kó mi ó dé nígbà tó fọ́ lákọ̀ọ́kọ́ kọjá pé kẹ̀kejì lomi ó tó kan ibi tó yẹ kó mi ó kàn kọjá pé kẹta lomi ó tó kárí rẹ̀ torí rẹ̀ wọ́n sọ pé tó o bá ti ní nípa òfin ṣẹ̀ríà àwọn kórìíra rẹ̀ fún ọ kọjá pé kọ̀ọ̀kan lásán lọ́kàn máa fọ àwọn oríkèéyìn torí pé ibi tí ọ̀sẹ̀ kù lè wà ká fara balẹ̀ nínú àlùwàlá wa dáadáa ìgbà tá a ti fẹ́ ṣe sọ láti wá ẹ jẹ́ ká máa wò ó pé bóyá ṣe máa ní gbogbo téèyàn bá ń ṣe láyé téèyàn ń ronú pé bóyá ní ṣe mí lẹ́yìn rẹ̀ kí máa dá púpọ̀ ju gbogbo téèyàn ti ń ṣe bọ̀ látẹ̀yìnwá lọ nítorí téèyàn bá mọ̀ pàṣẹ kágbá lélẹ́yìí ó dájú pé yóò ṣe dáadáa dáadáa dáadáa kó lè bàa jẹ́ tó fi sóríire. kò túmọ̀ sí pé òun roku rora rẹ kó kú lẹ́ẹ̀kan náà àmọ́ padà kú náà ni padà kú náà ni ò lè máa bẹ láyé lọ eléyìí tó túmọ̀ sí wípé ẹ jẹ́ ká farabalẹ̀ nínú ìjọsìn wa táǹsì etí ń bá sì ti mà nínú tí wọ́n ní ká wí báyà ní dúró báyà ní rúkọ báyà bá tún náà rò báyà forí kalẹ̀ báyà eléyìí ò sí nù nǹkan tó ṣe pé ń máa pé ojú ń tì mí ojú ń tì mí báwò ojú ó tì mí mo sì fẹ́ wà lìjánà bẹ́ẹ̀ máa ti ń kó ìtìjú rọ́bà ńká kò sí tàbí ṣùgbọ́n èèyàn sánà kí tó wọn má dáa ni ẹnití ọba fi mí ṣe yẹ̀yẹ́ kó fi mí ṣe yẹ̀yẹ́ èmi fẹ́ wà lìjánà ẹ dákun kí la máa sọ ń roko ẹ jẹ́ máa ẹ dákun tá a bá nàró láti roko kí la wì ẹ sọ fún mi ẹnití ọba fi ọrẹ rìn òun lọ máa ti ṣe ẹnití ọba rí ọtún yín mú kòkòrò ló ń jẹ mú torí pé mi ń sánà àti wà lìjánà èyàn ò sínú kẹtẹ ọmọ máa ló àbí tó máa ṣègbéraga sí ọmọ nǹkan tó ń gbéraga ẹ̀sìn yìí báyìí à ń ṣe lójúmọ́ a òun ká mọ̀ nípa rẹ̀ jù òun ká mọ̀ nípa rẹ̀ jù olú ẹlẹ́dàá wa kọ́dà kùn ìmà àtòyé táàfin máa ṣẹ̀sìn wa náà dáadáa kọ́ máa fi wọn kọ́ wa gbogbo ìtànṣe kọ́ máa tẹ́wọ́ gbà lọ́dọ̀ wa kọ́ máa wa láyà أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك